n tí a fẹ́ bára wa sọ òun náà ni pé a fẹ́ kọ́ra wa àbí ká rán ra wa létí àwọn ọjọ́ inú ọ̀sẹ̀ ní èdè lárúbáwá àwọn ọjọ́ inú ọ̀sẹ̀ tó ń ṣe ọjọ́ méje nínú èdè lárúbáwá alákọ̀ọ́kọ́ òun ni kíni asabt èyí tó tẹ̀lé òun ni al-ahad èyí tó tẹ̀lé òun ni al èyí tó tẹ̀lé òun ni athulatha èyí tó tẹ̀lé òun ni kíni al èyí tó tẹ̀lé òun ni kíni alhamis èyí tó tẹ̀lé òun ni kíni aljum'a asabt ní tiẹ̀ òun ni sátidé alahad òun ni jọ́ sunday alithnain òun ni monday althulatha òun ni tuesday alarbia òun ni wednesday alhamis òun ni thursday aljum'a òun ni friday.